ń fún ní zaka yìí ṣé ibi tó yẹ kí àwọn èèyàn ó pín sí ni ń pín sí bákan náà ṣíbù ti yẹ kí wọ́n pín gan ni wọ́n ṣe ń pín yẹn ni pé yíyọ rẹ̀ bismillah aftab وعلى بركة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على خير الخلق أجمعين وعلى آله وأصحابه ومن تبعهم بإنسان إلى يوم الدين أكي أقول يقول pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu wa alaikum assalamu wa rahmatullahi wa barakatuhu ibi tí a ti dúró níbi ọ̀rọ̀ wa ní ìjẹta òun náà ni lórí pé a zaka tá nípa rẹ̀ yìí àbí sọ́dákọ̀ tá nípa rẹ̀ yìí èyí tó jọ́nà èèyàn yìí tí àwọn èèyàn yọ láwùjọ wa so àwọn tán bá tún wá yọ náà síbi tó yẹ kí wọ́n yọ síbẹ̀ náà ni wọ́n yọ sí torí pé tá bá lọ wò á rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó láwùjọ wa wọn ò nímọ̀ nípa báwo ni èèyàn ṣe máa yọ zakai wọn ò mọ̀ pé kíní wọn ò mọ̀ bí kíní ṣe jọ́nà èèyàn sí ó fi jẹ́ tún láàsì fún yẹn pé èèyàn gbọ́dọ̀ yọ ni hmm? so èyí tó tún wá mọ̀ nínú wọn ọ̀nà tí tún gbà yọ ọ̀nà tí èso ọ̀nà tí ìsìláàmù ní ká gbà yọ ni so ẹlòmíín nínú wọn tó jẹ́ pé tó bá lóun fẹ́ yọ zaka yóò wá kó yóò gbé envelope yóò kàn mú envelope yóò wá fi owó sí five hundred one thousand yóò mọ̀ wá ha káàkiri fáwọn èèyàn ó yá ẹlọ́ba ń fún lágbájá lélẹ́yìn ẹlọ́ba ń fún lágbájá lélẹ́yìn yóò lóhun ti yọ zaka náà hmm. so eléyìí tí irú ẹni báyìí ń ṣe yìí zaka kọ́ nírú eléyìí wọn sọdákọ̀ ní ni sọdákọ̀ tó ń tàtọ̀wọ̀ ìyà hmm. so eléyìí ní ìsúra ìsàárà ó ni kò sí ọ̀zàká hmm. ẹni tó jẹ́ ọ̀ràn èèyàn nínú owó ẹ̀ pé zaka tí ó jẹ́ ọ̀ràn èèyàn nínú owó rẹ̀ yìí gẹ́gẹ́ bí ta fúnra wa ní ìjẹ́ àyà tauba ka àwọn mẹ́jọ fún wa ti pé yìí àwọn náà la gbọ́dọ̀ yọ zaka Ah, àwọn mẹ́rin tá a sọ yìí kìí ṣe pé dandan ní ká pín láàrin wọn ó lè jẹ́ pé zaka yìí nìsìn bẹ́ẹ̀ ah, alfaqir nìkan òní ó kàn ó lè jẹ́ pé ní zaka yìí nìsìn bẹ́ẹ̀ ń tó wa ẹ̀sì bẹ́ẹ̀ nìsìn bẹ́ẹ̀ òun náà ni almu'allafatu qulubuhum bẹ́ẹ̀ àwọn táà ń tekin táà wọn sínú Islam so eléyìí nìsìn báyìí ní tí sẹ̀rí ẹ̀sì Islam fẹ́ kí zaka ó tẹ fún wa láwùjọ wa hmm. òun náà ẹni tó bá jẹ́ ẹni tó ní bùkátà tí ń kiri ilé ẹgbàá mi ẹ̀sánù mi káàkiri lọ́dún yìí nígbà tí ó bá dọ̀dún tí ń bọ̀ kóun náà ti kíni kóun náà ti bọ́ kóun ní irú nǹkan hmm. òun náà ló fà pé zakata bá yọ ká má yọ zaka ní yọ pé in tí ò ní wúlò tí ò ní ní orí pa kankan láwùjọ hmm. tí ò ní láǹfààní kankan tí ó ṣe fẹ́ni tá a bá yọ fún ju pé láàrin kó fi jẹun láàrin jọ méjì mẹ́ta ó tán ẹ̀sìn lẹ́yọ zaka náà hmm. so eléyìí òun la fi rí lákọọ́lẹ̀ ní pé lásìkò ìkanú àwọn khalifa al-khalifatu al-adil umar bin abdul aziz hmm. radiyallahu anhu hmm. umar bin abdul aziz wọ́n ní lásìkò rẹ̀ hmm. látara pé kí látara pé ó lo zakai bó ti yẹ kó lò ó lò sáwọn àyè tó yẹ kó lò sí ó fáwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí so látara bẹ́ẹ̀ àwọn ọdún kan padà wá wà tó jẹ́ pé àwa ẹnìkan tó kó sínú kàtígórì àwọn tàkàkà tí ó gbà zàká kò sí tálíkà mọ́ tí ó gbà zàká so ilé ìtàn sọ ìrísí báyìí tún wá ń ṣẹlẹ̀ dì sí náà láyé tàwà lóyìn náà ara àwọn ìlúmi ní ti ṣe pé wọ́n ní bẹ́ẹ̀tù zakat hmm. Hmm, bí Kuwait bí àwọn ìlúmi tó kí wọ́n ní bẹ́ẹ̀tù hmm. zakat àwọn zakat wọn tí wọ́n yọ yìí bẹ́ẹ̀tù zakat wọ́n máa lọ̀lẹ̀ kó sí kò sẹ́ni tí wọ́n fún látàrú àwọn owó yìí wọ́n wá wò pé ah, ìlú wo ni wọ́n tálákà tí wọ́n ní bùkátà sí táwọn fàkọ̀rọ̀ wà tọ̀ ẹ lọ̀lẹ̀ fún wọn ìlú wo ni wọ́n ti nídìí omi ẹ lọ̀lẹ̀ gbẹ́ bọ́wọ̀ fún wọn ìlú wo ni wọ́n ti nídìí mọ́sálásí ẹ lọ̀lẹ̀ gbẹ́ mọ́sálásí fún wọn wọ́n wá yín àwọn kan káàkiri pé tọ̀ ẹ̀yin lọ lè ṣe hmm. àwọn tí wọ́n ṣe wọ́n ṣe gẹ́gẹ́ bí àmánà hmm. àwọn tí ó sì ṣe náà ó kù ó hmm. àwọn wọ́n ti gbá àmánà lẹ́yìn lọ́wọ́ tán yín kó wá jẹ́ tara yín fi fi yín dolówó àwọn tẹ́ ẹ bá fẹ́ràn àwọn fún láìsowó yín àwọn tẹ́ ẹ bá jọ gbọ́ra yín ẹ òun náà ni Islam ló là kalẹ̀ fún wa létò láti pé kíni láti pé kí ìrọ̀rùn kó bá wà fún aláwùjọ wa hmm. láti pé kí ìfọ̀kànbalẹ̀ kó bá wà fún aláwùjọ wa so eléyìí òun náà ni zaka tó jẹ́ pé ọ̀ràn èèyàn ni fún wa tá a gbọ́dọ̀ yọ téèyàn bá ti dé ipò rẹ̀ so ẹlẹ́ẹ̀kejì gẹ́gbà sọ fúnra wa níjẹ̀ta pé ọ̀nà méjì ni sọ́dákọ̀ pín sí ìkan bẹ tó jẹ́ pé yàní èèyàn kan yọ èèyàn kan fi ṣe sàárà ẹ̀sẹ̀ ni. ní kìí ṣe pé bóyá ó jẹ́ túláàsì lórí yàn so eléyìí òun náà tún wá ní àwọn àlàyé nú gẹ́gẹ́ bí kùránì ṣe gbé kalẹ̀ fún wa gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam ó ṣe gbé kalẹ̀ fún wa so tá bá lọ wo á rí pé Allah subhanahu wa ta'ala wa nínú suratul baqara aya 215 ìpè ìgbà táwọn tàbí tí wọ́n lọ lè bèèrè lọ́wọ́ nàbí sallallahu alaihi wasallam nípa pé kí láàmà fi ṣe sàárà àwọn tàbí ni àwọn láàmà ṣe sàárà so wọ́n lọ lè bèèrè lọ́dọ̀ alaihi wasallam síwájú kó tó wá jọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam Allah subhanahu wa ta'ala sọ bá nábi kalẹ̀ ipe yas'alunaka ma yunfiqun ipe wọ́n bèèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam pé kí ni káwọn máa ṣe káwọn máa ná nínú dúkìá wọn kí ni káwọn máa fi ṣe sàárà nínú dúkìá wọn Allah subhanahu wa ta'ala fún alẹ́jì pé kul ma anfaqtum min khairin falil walidaini wal aqrabin gbogbo nǹkan tẹ́ bá mọ̀ fẹ́ máa ná tẹ́lá máa fi sàánú àwọn èèyàn o ibi tẹ́ẹ̀dì kọ́kọ́ bẹ̀rẹ̀ òun náà ni falil walidaini wal aqrabin ẹbẹ̀ látòrí àwọn òbí méjèèjì ni bàbá àti ìyá bàbá bàbá ìyá ìyá débi tó bá gadé gbogbo tó máa bẹ láyé nu wọn gbogbo tí yẹn bá ti sàárà falil walidaini wal aqrabin bẹ̀ wọ́n tún so àì bẹ̀rẹ̀ ẹ̀kọ́ abẹ́ ti sàárà kọ́ wá gbé lọ lúkan àbí kọ́ wá gbé lọ àdúgbò kan tí bàbá rẹ̀ ń bẹ́ńlé tí ìyá ń bẹ́ńlé tí wọ́n ní bùkátà sí àbí tí bàbá bàbá rẹ̀ ń bẹ tí àyà rẹ̀ ń bẹ àbí táwọn ẹbí rẹ̀ tí wọ́n súnmọ́ tí wọ́n ń bẹ ó wá fẹ́ láti rí wọn láti fi ṣàánú wọn ó wá lòun jáde lọ ó lọ lè fi sàárà fáwọn kan so eléyìí ní fìlà yìí ó tako àyà alukur'an tí ànábi tí Allah subhanahu wa ta'ala fi ṣàlàyé fún wa pé gbogbo tá a bá fẹ́ fi ṣe ní sàárà kákọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú kíni ká bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn òbí wa méjèèjì wal aqrabin àtàwọn tó bá tún súnmọ́ wa lẹ́yìn àwọn wọ̀nyí wal yatama wal masakin hmm. bẹ́ẹ̀ ni àwọn ọmọ òrukàn àwọn tí wọ́n ní bàbá láyé máa wọn ò ní bàbá tí ó wà jíjẹ tí ó wà mímọ̀ fún wa wọ́n wá di kíni wọ́n wá di ẹni tó jẹ́ pé kíni wọ́n nídìí àánú wọ́n nídìí ìrànlọ́wọ́ láwùjọ so àwọn wọ̀nyí àwọn náà ló tún kàn ṣe pé a tún máa na ta bá ní lówó fún wa wal masakin Allah subhanahu wa ta'ala tún ní àwọn tálíkà àwọn aláìní àwọn tí wọ́n ní tí wọ́n jẹ àwọn wọ̀nyí inú àwọn tẹ́ẹ̀tùmọ̀ sí kíni tẹ́ẹ̀mà ná fún ni tẹ́ẹ̀mà sí sàárà fún wa ni wabni sabil gẹ́gẹ́ náà ni ẹni tó bá wà lórí ìrìn àjò tó bá ní bùkátà tí ètè ìpa tó mú lọ́wọ́ tí fi ń lọ ìrìn àjò tó bá tán hmm. máa lọ́wọ́ ó wá há sójú ọ̀nà irú eléyìí òun náà wà nù ẹni tẹ́mọ̀ sí dáadáa fún tẹ́mọ̀ ìtàrà fún ó wá ní wa ma taf'alu min fa inna Allaha hmm. bí ayà yìí oore là á máa ṣe fúnra wa àyà yìí náà sọ fún wa ma pé a máa sábú fúnra wa o a máa ṣe jàmbá fúnra láwùjọ o a gbọ́dọ̀ máa hmm. kónìra bá wa oore náà là máa ṣe fúnra wa láwùjọ wa ó wá ní gbogbo tẹ́ bá wá ní dáadáa lóore yìí o hmm. ya'lamu fa inna Allaha bihi hmm. nímọ̀ nípa gbogbo ẹ̀ bá táwọn èèyàn rí pé dáadáa ni àmọ́ àníyàn jẹ́ torí ẹ̀ṣẹ́ nǹkan ni Allah

kí ló fà á kí ni hikma tó wà ń bí eléyìí hmm. òun náà ni pé tábà lọ wọ́n bò mí Allah subhanahu wa ta'ala ó ti gbà wáyànjú ó ní ká máa dokùn ẹbí pọ̀ hmm. ó ní ká máa ṣe kí ni ká máa dokùn ẹbí pọ̀ ká máa rùpọ̀ mọ́ àwọn tí wọ́n jẹ́ fámìlì wa hmm. kọ́dà Nabi sallallahu alaihi wasallam ó fi ọ̀rọ̀ la yadkhulul jannata qati'un ó ní ẹni tí ń bá ń rahim ẹni tí ń já okùn ẹbí so Allah subhanahu wa ta'ala wá fẹ́ sí la ọ̀nà fún wa táàfì máa sí so tí ìbá wá ń ṣe léyìí tó bá bẹ́ẹ̀ sàárà tó wá ṣe kọ́kọ́ lọ lè bára àtàtò ṣe fún ládá tó gbà ládá kan ni hmm. àmọ́ tó bá wá ṣe fún òbí rẹ̀ hmm. àbó ṣe fún àwọn tó ń jẹ́ fámìlì àwọn tó tún súnmọ́ ládá tó gbà ń bẹ̀ ń ó gbà ládá méjì ó tún wá gbà nafaqati ah, fi sabilillah ájùrù sadaqa ó tún wá gbà ládá pé ó tún ti sàárà so eléyìí Allah subhanahu wa ta'ala ká fi kíni ká fi rí àdì ìpele oore ni so náà ló fà tó jẹ́ pé kíni a gbọ́dọ̀ máa ṣe gbìyànjú ipe ọ̀nà tó là fún wa ipe ká gbà pé ọ̀nà òun gangan òun náà ní káwọn náà mọ̀ sí kíni ká tọ̀ láti ṣe hmm. ká mọ́ wo pé báyà ẹbí mi wọn ò wúlò hmm. mi ìrànfà ní hmm. kankan lára wọn mi wọn ò mi wọn ò fẹ́ràn mi láwọn ẹbí rẹ̀ ò bá Hmm. nítorí pé nínú àdámọ́ ọmọ ènìyàn òun náà ni pé gbogbo ẹni tí máa ń ṣe dáadáa sí wọn ó fẹ́ràn rẹ̀ hmm, ní tipa kọ́lá mi ò fẹ́ tẹ́lẹ̀ hmm. ahsin ila nati tasta'bid qulubahum àbá kan ní máa ṣe dáadáa sáwọn èèyàn sáàmọ̀ sí ara sí wọn lọ́njẹ́ tẹ́sà àbíkùlù bá hùn ó kọ ọkàn wọn lẹ́rú wọ́n ma wá sí kíni wọ́n ma wá sẹ̀rú síyàn pàtàlà mọ̀sáàbàdà ìsànú so eléyìí òun náà ní kíni òun náà ní ẹlẹ́ẹ̀kejì nínú sàárà téèyàn máa ń ṣe so pẹ̀lú ìyọ̀ǹda Allah subhanahu wa ta'ala tó bá di ní ọ̀la a sọ̀rọ̀ nípa kí wá ní àwọn àǹfààní tó wà níbi sàárà ṣíṣe àtàwọn àǹfààní tó wà níbi kíni káyọ̀ zaka insha Allah ibẹ̀ láti bẹ̀rẹ̀ tó bá di lọ́la hmm, àtẹ́bá fẹ́ pè wọ́n kápẹ́ wọn bí 081 45 95 58 39 zero eight one forty five ninety five thirty five eh, fifty eight thirty nine nọ́mbà àwọn ọ̀sítàzù wa nìyẹn fún àwọn tí a bá fẹ́ pè wọ́n reason light àlá fún ìbéèrè ni àbí fún gbogbo tí a bá fẹ́ pè wọ́n fún tí wọ́n dà wọ́n lóhùn tó bákan náà àwọn tí a bá fẹ́ pè sí ètò àdéhùn náà sí àbóyá fún ìrànwọ́ fún ètò yìí so ká pè sí zero eight one zero thirty three fifty one fifty four nine so Abdulfatah Sarumi àti àwọn ọ̀sítàzù wa. إبراهيم لسوق بدمس هون يعني دقولي كوي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته